àgbà mi ní ẹ̀bàtà wájà kí n kókó báyìí. akíkùn. ẹ mo dárò ẹgbẹjọ kú ni ṣé gbogbo bẹ ṣe máa ṣe èrè tí bá ti jáde. gbogbo ara mọ̀ pé all eyes are good for your fire most of you là ń jẹ. dárò kòkó ọwọ́ abúlé ìbàdí ẹ̀gúsí abọ́ mi ikú ti dé báyìí o. pẹ̀fẹ́ traffic five past three ṣé àwọn kan tó rí àwọn ẹyọ kan tí mo fọ́n eléyìí sì sọ pé lóṣù yóò ìlú gbowó. gbogbo orí kọ́ ọkọ mẹ́wàá sí. Ah. kéèyàn síkì kó dẹ̀ gbéwó lọ sọ́spítù besides ẹ̀yin tálíkà àárẹ̀ yín òun pẹ́ tẹ bá síkì láàárọ̀ tó bá máa fi dálé tẹ́tí máa gbé balẹ̀ tí tọ́ dànù bíbà àárọ̀ ọjọ́ kejì báyìí kókó láàárọ̀ tá lè lè máa sọ. ẹran mi ṣe tálíkà. ìpẹ̀lẹ́ ọmọ ọ̀tẹ́ dọ́là. kásánwó ni sọ ni. jọgbẹ́ni sàn jàre. tí òpin tó wáyé tí ìrò lọ́kùnrin ilé ayé wa ni agbódò tó lè sí ara wa ni ọ̀rẹ́dẹ̀ kúndùn bí ọlọ́kà olórí bá fún kékeré ẹlẹ́yẹ ẹ̀jẹ̀ ní í ṣe. ìgbésí ayé yìí mẹ́tẹ̀ẹ̀ta orí gbọ̀ngàn gbọ̀ngàn. iyọ̀ ẹ̀jẹ̀ iyọ̀ kiri káàdì. kí ni gbogbo pàlàpàlà tó ń ṣe yìí. kí ni gbogbo pàlàpàlà tó I just lost a friend. láàárín èmi àti àtẹlójú wa ó sì mọ̀ pé àwọn àti táwa ti há kì í kọ́ sọ́mọ̀ kó gírí létí èèyàn ní jẹ́bẹ́ bí tẹ́fà tẹ̀sí kọ́kọ́ bẹ́ kókó mi èèyàn lè pàdé mi kankan kọ́ tó pìtì mi àmì pìtì fún pẹ̀sì wọ́n lè tẹ owó fún mi báyìí. ìyá dáadáa nìyá wa ìyá dáadáa ni ó sà. mo jà sọ pé ń lọ́wọ́ fún ya. láyọ̀ láyọ̀ la ó máa pàdé. màdámẹ́ra kò sédìí nígbà a ò ní fórí. ẹ kò lè ná wa lówó. ní ẹ fẹ́ fiṣẹ́ sílẹ̀. bẹ́ẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ọ̀rẹ́ ńlẹ̀ òjàre. mbọ́gìrì ó lanú àlà ń gbà wò. láyà mi tọ́jú lé o. ẹ̀mí iṣẹ́ tẹ́ rí ogun jẹ̀mí èèyàn lọ. tọ́jú lé o ilé làbọ̀ sí mi. What a beautiful home. What a beautiful husband. Mọ ìlélẹ̀ ṣetán. la know. ó tàn tó ṣe ń wọlé. bí ìbágomi ti nílò battery. ni mi ì recharge rí ìbùkún ṣe fault mi me, dé ní past 11 pm now you know the kind of work that i do yes normally closing time our banker is around five five thirty ó see any woman come. ó mọ̀ pé àwọn tó máa ń ta hóróbo yẹn àwọn ìyálọ́jà yẹn ni wà láwọn máa ń pọ̀ jù èmi máa wá sí báńkì kò ní mú passport photograph wọ́n dẹ̀ máa ní dandan ní kápá òun open account ilé ni ó kàn woman come. But tó di six thirty láti wọ́n kọ́ta pé màmá ẹ máa lo ẹ padà wá lọ́la ṣó mọ̀ you know i'm the team leader of my branch so i have to make sure everything is put in place and everyone need láti wá jábọ̀ fún mi o gbogbo nǹkan tó ṣẹlẹ̀ during the day and everything lẹ́yìn ìgbà yẹn àwọn client wa tó wà labroad wọ́n á pè ipa wọn need statement of account i need láti bá wọn kọ àwọn letters kan bóyá fẹ́ mo lọ sí embassy and all by the time tí màá fi wá ogun wọn pé ah time ti ń but then you know traffic here around the chevron sí Lekki ó lè lò twenty five hours níbẹ̀ if care is not taken. can you shut up? shut up jọlá ìgbà wo ló máa stop at máa lo traffic as your everyday excuses jọlá mo fẹ́ kó ro kinní kan o èmi náà máa ṣiṣẹ́ yes i go to work and i come back as early as possible maximum 6 pm àti wà nílé and apart from that ìwọ nìkan kọ́ ló ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ yìí àwọn èèyàn to tó ń ṣiṣẹ́ tó dẹ̀ ní family. No yàtọ̀ sí pé ìwọ nìkan kọ́ ló ń ṣiṣẹ́ àwọn obìnrin míì wà tó ní fámìlì tó dẹ̀ lọ́mọ wọ́n lọ́mọ wọ́n lọ́kọ tó dẹ̀ ń lọ bíṣẹ́ tó dẹ̀ ń padà wá tó dẹ̀ ń ṣiṣẹ́ wọn nínú ilé tó dẹ̀ ń carry out duties wọn gẹ́gẹ́ bí ìyàwó àti ìyá tí ó dẹ̀ sẹ́ni bọ́dì tó ń sọ̀rọ̀ traffic ti ẹni kan ní every single day Diola every single day you come into this house at eleven pm twelve am no. in the night. No why i'm not gonna take this i told you to stop comparing me with all those your banker friends àwọn tó ń pè alágbolé branch òun ni wọ́n bá ṣiṣẹ́ o lè má fi wọ́n wé mi náà mi láìkẹ́ o ah baby you not even happy for me ṣé o fẹ́ pọ́ fikún sálárì my jet, mo jẹ́ team leader ni and with team leader comes a lot of responsibility you're not even happy about that you're making it seem like Lagos traffic is all my fault ṣé mi mọ̀ kó oríṣiríṣi mọ́tò sọ́nà ni àwọn ọ̀nà yẹn ò dáná i'm so tired. Chula. Diola, nǹkan tí mò ń try láti sọ you need to understand the difference between work and family. I'm a career woman. I need a man that is understanding. You are not understanding. Oh, dẹ̀ níbẹ̀rù Ọlọ́run. Ládùúgbò mo yẹ ṣiṣẹ́ tó ìwọ ọmọkùnrin. Ó yẹ take you dé kí wọ́n máa gba màsáàjì ni. I'm so sorry, you are not understanding. This is not the man I planned. See, you know see, see oh, oh, oh you're not even asking of your children. Oh, bèrè àwọn Eh? it's okay it's okay tó bá ní ká máa bá lọ báyìí kò sí problem kò sí problem you wake up in the morning you go to work you come back go back to sleep it's okay. ṣe bóun ni ó para ẹ ọmọ líle ṣẹ ṣe bóun ni ó para ẹ. Ah, oh, mo late mo pẹ́ jù gan. What's the time? This is ten minutes past five. Kí ló ti late? Ẹ̀nà mo pẹ́ jí ó yẹ kí n ti dìde láti bí abẹ́ before thirty kí n lè avoid gbogbo àwọn traffic tó máa fẹ́ dílé láàárọ̀ yìí. It's okay. Um, Ṣó ti ṣe breakfast àwọn ọmọ yìí? àbọ̀ bí ìkúlé tó ń ṣe báyìí mo sponsor sí mo ní i'm late sef mo pẹ́ jí jọ níbo ló rò pé mo fẹ́ squeeze breakfast mọ́ nínú mo late mo pẹ́ jí. kílẹ̀ tó sọ̀rọ̀ báyìí jọ ta ló fẹ́ sóúnjẹ fáwọn ẹ̀ who's gonna take charge of that responsibility ta ló fẹ́ ta ló fẹ́ sóúnjẹ fáwọn ẹ̀ náà. àwọn ọmọ mi àbẹ́ àwọn ọmọ wa ìwọ sóúnjẹ èmi sóúnjẹ ẹ ìwọ nǹkan tó important jù ni pé káwọn ọmọ ti jẹun. just imagine nǹkan tó ń sọ lẹ́nu àtìyàwó ilé ẹ àtìyàwó nǹkan tó ń sọ lẹ́nu ẹ́ ò ń lọ bí iṣẹ́ kò sóúnjẹ táwọn ọmọ ẹ̀ máa jẹ ṣé ló máa wọnú kíchìn kí lọ sóúnjẹ fún ọmọ ẹ̀ ni. kí ni iṣẹ́ ìlú lè. kí ni iṣẹ́ mi. yes. you're working i'm working i can cook you can cook. you are shut up when was the last time tó sóúnjẹ nílé tàbí lóhùn. Do you know when was the last time you cooked in this house? Báwo ló sóúnjẹ last ilé? I cook on Sundays and I still cooked like was it for Sunday of this month? This month it was this month I still cook for Sunday of this month now. Eh? torí kí wọn ọmọkùnrin má rí ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tó fẹ́ máa sọ́ọ̀sì torí kó má rí wọn sọ ni. yes. we supposed to cook from monday till saturday. ah dami lóhùn even sunday tó sọ pé òun sunday yìí eh when was the last time tó sunday ní sunday tó dish oúnjẹ fáwọn ọmọ ẹ ṣe ló máa sún oúnjẹ tó máa filẹ̀ sínú pot. ah bàbá ìparọ́ i know i don't i don't like men that lie you're not just lying you're a liar you lie hílàhùlà ah, ha and you nag o ti sì báyìí wọ́n máa ṣe pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ́ eh? mo máa sọ oúnjẹ ní four sundays òun sọ fún mi pé eh, iṣẹ́ o ìkọ̀ọ̀kan is it is it a big deal you can serve i can serve any any one of us can serve. Eh? ṣo fẹ́ lò mí yọ ni. i can i can serve. can't you serve. diola there's something I want you to realize tí mo fẹ́ kó mọ̀ Jọlá ìwọ ni kọ́kọ́ ni báńkà tó wà nílùú yìí Jọlá ìwọ ni kọ́kọ́ lobìnrin tó jẹ́ married woman tó ní àwọn ọmọ tó jẹ́ báńkà ńlùú yìí Jọlá àìmọye àwọn obìnrin tí mo mọ̀ tó jẹ́ báńkà tó dẹ̀ ń ṣètò ilé tó dẹ̀ ń ṣètò ibi iṣẹ́ tí ò dẹ̀ sí wàhálà tí ìrànṣẹ́ kọ̀ọ̀kan ò dín kan this is so sad. Jọlá ìwọ nìkan ni mo rí tó jẹ́ pé priority ẹ̀ òun níbi iṣẹ́ tó ń lọ èèyàn tó kọ́ báǹkì gan tó ti ń ṣiṣẹ́ ó sì ń ṣètò ilé ẹ̀ ní déédéé ilé ẹ̀ lọ létòlétò you you cannot take care of your home even to cook for your children kò sílẹ̀ tó lè ṣe eh. when was the last time tó tiẹ̀ ti bá mi tá a ti consummate lórí bẹ́ẹ̀dì mo mọ̀ pé bí tó máa sọ̀rọ̀ lọ́gọ́ngàn nìyẹn problem and the last time you did it i told you to do like this ṣé o mọ̀ kan tí yẹn jẹ́ òun capture the moment ni torí àmọ́ next time táwọn tún ṣìwé ìrántí kan but no problem tó ní kò ṣe pé bóyá torí mo fẹ́ jí problem tó ní ni pé ó ti pẹ́ tó ti fọwọ́ kan gbẹ̀yìn. jọ àwọn tó kù tó ń sẹ pé ó jẹ́ àwọn báńkà tó bọ̀rọ̀ pé mi mọ̀ àwọn báńkà friend yẹ tó ń pa àwọn alágbólé báńkì àwọn under need báńkì ni wọ́n ni wọ́n control i'm controlling bank that owes millions dollars you know what i told you before that i'm late o ti ti jẹ́ kí n wà much more late sóúnjẹ fáwọn ọmọ tàbí tó bá dẹ̀ wẹ̀ kó má fún wọn lóúnjẹ. imagine this guy now tẹ́lẹ̀ mi pé kinní kan. diola máa lọ bó ṣe ń lọ yẹn o máa lọ bó ṣe ń lọ yẹn o máa di ọjọ́ kan wá padà wá sí ibi iṣẹ́ tó ń lọ yẹn ibi iṣẹ́ tó ń lọ yẹn òun ló máa padà fẹ́ àtúbọ̀tán gbogbo ládàrá tó ń ṣe ló máa padà bá tẹ̀. ah Isaac ọkọ mi bèbè oh, ọ̀hún má bínú náà good morning my love Isaac I'm sorry now I put it already in the fridge mo mọ̀ pé tó bá ti ń ṣe báyìí ó ti ń bá mi jà nìyẹn ẹ má bínú náà I'm so sorry. Mm, why do you come back late yesterday? Mm. And you promised us that you would come early yesterday. Um, I'm sorry. You see, the thing is, I finished late at work. So when I finished, there was too many traffic. Ah, I was not trying to maneuver, trying to maneuver, but I couldn't get through. That was why I came late yesterday. That's what you always see every day. And eh, you see that every day. Day before yesterday, it was traffic. The other day, it was meeting. That other, other, other day, it was traffic and meeting. You know Nigerian road and traffic. And eh, there is no how I can just try to avoid it. Eh, I'll be now. i have been no coming. You know what? who is interested in some KFC? Aye. I'm going to get KFC while coming. I'll get ice, I'll get chocolate. Isaac, má bínú now. Thank you, mommy. Eh? Tàbí mo ti bẹ̀ pé kó má bínú. So I will get it and then we'll do movie night tonight. Mo on rí àwọn films kọ̀ọ̀kan tá a lè wò tó nice gan. You really enjoy it and it's very educational. Okay? I'm sorry, baby. So you guys have to stand up now and get ready for school. And you have to continue to face your education, okay? You know I'm working really hard because of you people. Eh? Mwah, mwah, mwah, mwah, mwah, mwah, mwah. You're not going to blow mommy some kisses. Mwah, mwah, mwah. I love you, baby. I'll see you at night. Tonight, 100% movie night with some KFC, okay? Ẹ̀yin ọ̀rọ̀ ní káró ká tó ṣòun gbogbo. Ẹ̀yin ọ̀rọ̀ ní káró. Yeah, thank you. Organic and belong baking and my light matter. No need anything. Yeah, no need anything. Mo ti sọ fún pé òun mo fẹ́ Babe, how are you? I'm fine. You are not fine. I said I'm fine. Jókòó. Mo ní kí server mi kó wá serve ní drinks. Wọ́n sọ pé Why now? Kò ṣe nǹkan tí mo bá wá bíbá But babe, kí ló ń ṣẹlẹ̀? Mi ò understand. Àtìgbà tó ti lounge yìí, mi ò sí ní time for me. Báwo lójú mi ò ṣe kí ló ṣẹlẹ̀ náà. kí ni mi understand so tí mi ò bá wá sí lounge yìí mi ò ní rójú ẹ̀ lẹ. Ah, ó yẹ understand now. It's mọ̀ pé ibi tí owó tí mo fi ṣe wo nǹkan yìí ó mọ̀ pé loans ni náà ó yẹ kó yẹ jù báyìí lọ náà. Eh? babe you just have to understand for now please for now let's be doing it like this for now wo i promise you ṣé o ti bá fi lè sanwó gbogbo loans yẹn tán báyìí five years nínú ìyá àjọ máa wà nílé ni proper sí ha my team marry gbogbo eléyìí ti ń ṣẹlẹ̀ tó bá marry ńkọ́. ẹ ẹ o understand. calm down. torí pa àti marry ló fi rí báyìí ṣókí ti bá ṣiṣẹ́ àwọn ọmọ wa everybody ma fine everybody ma wa okay wá ó gbogbo sọ pé kò fẹ́ ra àwọn ọmọ ẹ̀ náà oh. tí mo ti máa ti rí náà rèé àbí gbogbo ti fẹ́ rí ìgbà tí ìṣe mo fẹ́ lọ jalè please now ó yá má bínú. jọ fún mi lẹ́jọ́ bá ti ṣe nǹkan tó dalẹ̀ a máa wá má bínú má bínú sí ilé àwọn aṣọ ìwé ilé fún ẹ. ó fún mi lẹ. nǹkan máa rẹwà sí lójoojúmọ́ my baby ó yá smile now. kí ló yá aṣọ ṣé kọ́ bẹ́ẹ̀ mú nǹkan wá sí. so n bribe mi nìyẹn àbí. ilé àyàwó mi gbogbo my baby ẹ̀mẹ̀sí. bọ́lá. ṣètò aya mẹtọ rẹ ọkọ mẹtọ rẹ nulẹ ọjà rẹ ń bọ kiri ọlà wàlà ń gbà ọ. kọ́kọ́rọ́ sẹ́yìn ẹ̀ kọ́kọ́rọ́ tèmi ò ní sí. ta lẹ́yìn ẹ má fọwọ́ kàn mí. ta ni yín. èmi ni ọmọ ọ̀dọ̀ tó ẹ̀ṣẹ̀ mọ́. ta ló gbà yín. ọ̀gá. ọ̀gá wọn ní kó lọ kẹ́rù ẹ̀ kó padà lọ síbi tó ti ń bọ̀ jọ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣé òṣìwò ṣé ní ẹ̀rù yìí ni èmi lọ̀gá ń bí báyìí máa kẹ́rù kan wọ́n fà kó mi lẹ́nu ìjọ rọ́bìṣì ọ̀lẹ́ ìtẹ́nu ṣé wọ́n ní kó wọ́n dọ̀kì sílẹ̀ yìí. lọ́kẹ́rù lọ. àti ọmọ ọmọ náà kí ló dé tó ń lọ bẹ́ẹ̀ kí ló ṣe kí ló ṣe ń fọwọ́ kọmọ yẹn lọ́wọ́ wọ́n kọ́nà ìbílẹ̀ téèyàn ọkùnrin bá ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe ṣìnà lẹ́nu ọmọ ọmọ ọ̀dọ́ obìnrin wá ọmọ ọdọ obìnrin tó ti kúyàn iṣẹ́ léwo gan ni mo ti ṣe tí mo fẹ́ mú kó bá mi gbọmọ rẹ̀. ṣọtọ ṣọtọ. ṣò wò pé kárí àwọn ọmọ tó bá lọ láàárọ̀ ó máa dé lálẹ́ so iṣẹ́ ilé máa ó máa dàbí ní kó fẹ́ máa stress ẹ bí uh-huh. ìdẹ̀fẹ́ kó fi síbi kan ó ní mo dẹ̀ ṣe mú ọmọ kékeré wa kó wá balance equation yẹn Ah. yes kúlẹ̀ máa help ẹ ni bí àwọn house chores wọn yẹn kúlẹ̀ máa help ẹ ni. àti di house chores lè máa ti bá lọ sínú yàrá. stop it àdúgbò ẹ̀kọ́ babe báwo ló ṣe máa múlò ẹni ìwà tó sẹ́kùn fẹ́ wá fún jọmọ ọ̀dọ́ ń bí báyìí kí ni ọlọ́run tó ti gúnyàn yìí. ọmọ kékeré lè dé ìwọ ọmọ kékeré ni ìwọ ọmọ kékeré lè dé ìkò sí kan tó tì í kí ló ṣe lé. ọkọ mi ò ti mọ tọmọbìnrin ló ti mọ ọkùnrin ní ìtìwá bẹẹ jọmọ fọlọ́ọ̀bù rẹ o jọ mẹ́kẹ́ ti bá fún ọ má yìí tiẹ̀ ó máa fẹ́ bojú ẹ̀ ni o jọ torí ọ mo ò lè ṣiṣẹ́ ń bí mi ì tiẹ̀ o. tí àwọn ọ̀dọ́ wọn máa ń mà tí ìtẹ̀ wọn ìwé wọn kékeré ṣe bí tẹ́lẹ̀ yìí. àbẹ̀lú ah, ọ̀pọ̀ verification tó yẹ kí n ṣe lórí ẹni mo ti ṣe. ọ̀lẹ́ ah, náà mo pẹ́ pátá ni mo ti ṣe. ojú ayé mi kan ni màá ti gba ọmọdé yìí. lọ́jọ́ ṣé kí tó máa ṣẹlẹ̀ fún ẹ tó bá ti kúrò nínú ilé èmi ni máa lù ẹ́ pa kò sí kankan tó lè fi ṣe sí i. sori tó bá dúró sínú ilé máa máa lù ẹ́ lójoojúmọ́ bó ṣe kọ́ tó da máa lù ẹ́ bó ṣe kọ́ tí ò da máa lù ẹ́ tí mo fi máa lù ẹ́ pa àwọn family ẹ̀ ò ní recognize ẹ. Deola this is for your own good this is for your own good fọmọ yìí lẹ. ṣé o mẹ́fẹ̀ẹ́ ti bá fún ẹ ní jákè ohun àfọ́gùn yẹn mọ́ ẹ lójú mi. mò ń ṣe tí omi mò ń ṣe tọ́mọ ìwà pọ́ ìwà ìwà ọmọ yìí ni. mọ̀ kán ṣe rárá o. ìgbàǹpá ara ẹ̀ o olóhùn pàjá ó sọ pé òun pàjọ jàre ìgbàǹpá ara ẹ̀ o olóhùn pàjá. hello ma ẹ̀yìn ọ̀rọ̀ mi kárò ká tó ṣòun gbogbo. àbímọ. ẹ̀yìn ọ̀rọ̀ ní kárò ká tó ṣòun gbogbo. ṣé kò sí wàhálà kankan ṣé foodstuff yín ti tán ni ṣé kí n máa ń sẹ́ǹd owó. ilé mi ò ẹ̀ kó má dilé òun lé. ọkọ mi ọkọ ọkọ mi pè yín ọkọ mi pè yín wọ́n tún fẹjọ́ mi sùn yín àbúrò aláròká ni mo wá fẹ́ ṣé mi ti wá ṣẹ̀ṣẹ̀ gbé mi báyìí torí Ọlọ́run bí gbogbo iṣẹ́ rojọ́ mi káàkiri lélẹ́yìn náà orí rọ́bìṣì wo lélẹ́yìn this guy is out of his mind ẹ má bínú màmú mi mi pariwo mọ́ yín nǹkan tí gbogbo nǹkan ṣe ń bí mi nínú ni torí ẹ̀yin nìyá mi tó bá yẹ pé lómi ló lọ fẹjọ́ mi sùn ṣé mo ti mọ àwọn tó ti ń tọ́ ẹjọ́ mi káàkiri fún ni kọ́ kọ́ ọ̀dẹ̀dẹ̀ mi kọ́ kọ́. mo ti gbọ́ mú mi màá wá rí yín màá wá rí yín mà. but if you don't live your life wisely. yes ma ó dàbọ̀ ma. ah ọlọ́run kan tí màá fi ojú bọ̀bọ̀ yìí rí ilé yẹn kò ní gba èmi àti ẹ̀ ilé yẹn ò ní gba èmi àtọmọkùnrin irú rọ́bìṣì wo nìyẹn bó ṣe ń tojọ́ mi oh, káàkiri nìyẹn wí mọ́mọ́ oh, tojọ́ mi oh, káàkiri nìyẹn láì obìnrin ara tá à ń sọ ń pa ẹ̀ nìyẹn sọba ds àti figara wa tó lé wà pé mi wà fẹjọ́ mi sùn náà wà fẹjọ́ mi sùn káàkiri bí báyìí ah, ah. àbí rọ́bìṣì òṣìwò nìyẹn tó bá aláyé bá dẹ̀ bẹ̀rẹ̀ tán sí apẹ́ òní ká àfi kí má bàa lélẹ̀ mi yìí ọlọ́run gan mọ̀ gbogbo àwọn nǹkan tí máa fojú ẹ̀rí lé nìyí. ilé ńlá bọ̀ sí ehm, babe ètí tí mo fi pè é mi ò pé mo fẹ́ kó mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀ àti nínú ilé kò fi bẹ́ẹ̀ dùn mọ́ mi nínú you understand I really gbé gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó ṣe tó yẹ kán ṣe máa gbé and gbà tí mo á wò pé kí ló lè máa fa problem wa kò sí nǹkan tó ń fa problem wa ju pé eh, ó lọ bí iṣẹ́ ó tètè dé ó tètè lọ jù so kò fún any time láti attend sí eh, family ẹ you understand yes so as as ìyàwó lé as abiyamọ tó wò pé ókè o family òun ni ọjọ́ ọ̀la òun you understand kò yẹ kí iṣẹ́ kó wá wà láàrin ẹ eh, ẹ eh, ìwà àti family ẹ. O get me so èmi náà inú mi ò dùn sí gbogbo pé ká máa jà lójoojúmọ́ so mo wá rò pé ah kí ni mo lè ṣe má gbé làákàyè kalẹ̀ mo rò pé ok hmm. bíbélì dẹ̀ sọ̀rọ̀ kan bíbélì ní tó bá jẹ́ wípé ìka kan yìí ni ò ní jẹ́ kó wọ ìjọba ọ̀run kí ló ní kó ṣe sí. clayton béèrè lọ́wọ́ mi kan tó ní kó ṣe sí ewu ọ̀lọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ò dẹ̀ parí ẹ̀. mo oníkàgbé yes so nǹkan tó ń tọ́ láti sọ ni pé tó bá jẹ́ pé iṣẹ́ tó ń ṣe ni ò ní jẹ́ kí ọ̀rọ̀ wa yíra wa ni ò ní jẹ́ kó carry out responsibilities eh, as a responsible married woman you understand nǹkan tá a máa ṣe ni wípé a máa dàbí ọgbọ́n ni o a máa gé ibi iṣẹ́ yẹn kúrò ní láìfẹ́ so that kí lè wá lè tòrò kó lè yọjú ká lè bá máa gbé ní ìrẹ́pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó kínú tiẹ̀ dùn kínú tèmi náà lè ṣe kíni kínú tèmi lè dùn náà máa wò pé ó ké tí bá kàn ah, ní kó o fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn mi wá nífẹ̀ẹ́ kó di eh, full housewife mi fẹ́ kí ọmọ wa máa ronlé yes so mo gbọ́dọ̀ ti wá alternative sílẹ̀. Si Do you understand? So máa okay from the little tí you know what I'm saying? Mannequin can be. I am ready to give anything from the little tí mo ní. Wọ́n wò pé ó yẹ kí n dẹ́ any business any business of your choice tó mọ̀ pé látijọ́ ẹ̀ o ti mọ̀ pé ókè o tó bá dẹ̀ yẹ kí mo lówó o ah ohun mi kì í venture into this kind of business o ìwọ kan sọ fún mi I want to establish you. Yes. Uh, uh, uh, I feel so bad right now. Ah! Ìwọ ọmọkùnrin. Gbogbo ọkùnrin tèmi mọ̀. Ìdùnnú wọn ni pé wọ́n ní corporate wife. Kọ́ níyàwó tó to lọ fiṣẹ́ láàárọ̀ tó máa dé lálẹ́. Àmọ́ bí mo ṣe ń lékun sí ẹ ló ń léjò sí mi. Kémi fi iṣẹ́ mi lẹ̀. Iṣẹ́ tó jẹ́ pé wọn ò ní pẹ́ fi mí jẹ overall bank manager over panpanija gbogbo branch ni o tó jẹ́ pé àwọn èèyàn tó bá ti lọ báyìí tó bá ti lọ fún marketing pé come and bank with us come and bank with us ọ máa ṣe madam good afternoon ma good afternoon ma eh today do you want some cold tea iṣẹ́ ìlú fẹ́ kí n fi sílẹ̀ joshua fẹ́ bà pension mi jẹ́ ni iṣẹ́ tó pé the more i work there the higher my pension jọ o o fẹ́ dá mi lóko òkè lọ́ọ́ máa ta gàárì no bóyá o kò tiẹ̀ máa gba container fún mi àbí wàá yọ ìhà bìkan nínú complex. no no mi fẹ́ ẹ̀sìn yẹn dáa then gàrí tó sọ yẹn máa fi tẹ̀bà nínú kàǹtì yẹn ni ah! ó máa make sense restaurant yẹn ni mo fẹ́ fún orí mi ẹlẹ́dàá mi sórí ọ̀rọ̀ tó sọ yóò bí mi inú ó gbà tí wọn náà máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ó ló gbé ọpọlọ kalẹ̀ ta ló máa gbé ọpọlọ kalẹ̀ tó máa yọ kó lórí ẹ̀ tó máa padà rí lò kí èmi fi iṣẹ́ yẹn lẹ̀ kémi fi iṣẹ́ tí mò ń ṣe tó jẹ́ pé àwọn big big men big big people ló come and sit down in front of me they will do hello madam how are you today how are you doing good i hope you are doing okay tó yẹ pé anytime tí bá ṣe birthday báyìí àwọn gift ńlá ló máa rà fún mi wọ́n ra bouquet wọ́n fi money money surprise tẹ̀lé. diola diola mo èmi náà mọ gbogbo nǹkan to ń sọ yìí it's okay from from the look of things mo ti rí pé o really like business you understand mo rí pé you are a career woman you like the corporate world you understand so you know, kò sí problem kò síbi tá a fẹ́ fi sí tí mi ò wà capable o mọ̀ pé ní company mi I'm the CEO I own my company and I run my company so I don't mind kó wá ṣe igbákejì mi ní company mi. I rebuke it in the mighty name of Jesus. ah mo ti wá padà mọ ibi tí wọ́n ọmọkùnrin yìí gbọ́rọ̀ lọ ó fẹ́ jẹ ọ̀gá mi nínú ilé o sì fẹ́ jẹ ọ̀gá mi ibi ṣó fẹ́ jẹ ọ̀gá mi lẹ́fíwẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ èmi tí mo láwọn èèyàn tó ń answer to me tó yẹ pé tó bá ti lọ báyìí tí wọ́n lọ mákẹ́ẹ̀tì ọ̀rọ̀ báǹkì wa káàkiri tó máa padà dé báyìí yes ma yes sir how was your day you want some cold tea jọ ṣó máa fi ipò sí ìhòòlẹ̀ fún mi dáhùn ṣó máa ṣé mi máa dèmi ni máa jẹ bọ́. please shut shut shut shut your gaps shut up shut up kí ló ń sọ tí ò dín lẹ́nu ẹ̀ kí ló ń sọ òun sọ kíní kan òun sọ kíní kan mo ní kó ṣe lọ́fíìsì mi kí ló fẹ́ gọ́gọ́gọ́ ah, ah, ṣé ọ́fíìsì tó ti ní iṣẹ́ ṣé ìjọ mulẹ̀ ń bẹ̀ ni àbí kí ló dé gan mo ní bẹ́ẹ̀ sọ òde òde ń sọ bó ṣe wẹ̀ what is wrong with you. Oh somebody jealous me ah somebody jealous me somebody jealous me because I'm a boss them. Hey, I will not mind them. Ah, I will not mind them. Hey, Peter, I could not. Oh, I'm so tired. Check Bumi. Mm didn't pay Adé pariwo ẹkúnlé látàárọ̀. Hi baby, ẹsẹ̀ lè sọ hi baby, I was work. Ṣiṣẹ́ òjò mi àpọ̀. Ẹ káàbọ̀. Ẹkúnlé o. Hmm. She realized pé èdè ni Saturday. Diola, o time to ṣe ń wọlé ní Saturday ó máa lọ síbi iṣẹ́ wà á past eleven wà á dé past twelve a.m. midnight èyí tó sọ pé fẹlẹ báyọ̀ ṣe get together diola can't you just spend few time in that party kó dẹ padà wá sílé. Ah, ah, orí mi ẹlẹ́dàá mi bó lè mọ́mọ́ bá mi sọ̀rọ̀ bí ọmọdé ṣé mo realize pé ní ní saturday monday tuesday wednesday thursday friday saturday ṣé saturday kọ́ ló kàn ni. you complain too much every little thing by wá ti máa complain. ẹ pati tó jẹ́ pé mi ni mo wá ń do ẹ̀ ìkan lára àwọn bankers colleagues mi òun ló ń ṣe pati lẹ́nu yìí èmi mo wà in charge of everything You know I know how to put everything in place. And you always complain. You know I don't like complain men. I don't like men that complain too much. Before you open your eyes and close it now, you be a complainer. You nag too much. You know, but you don't complain now. Listen, listen. What I'm saying is, she wants her closing party in. She wants her closing party in. Eh, Diola? Me, you know what Brito first sorry down. I don't know. People saw, I don't know nag. Eh? She can't pay me money. Kí ma wò ẹ́? deteriorating every single day and you say nothing about it. You're a, you're I'm nagging, right? You're a nagger. Kí n má everything you talk about is everything you want to pick on is everything you want to talk about it's okay. this one is supposed to be. it's okay tí bá tiẹ̀ nag what about your children na ọmọ ẹ i'm not stupid eh? i'm not stupid don't talk to me like i don't know that i want to take he in saturday. now it's wednesday. where are you? Ah, tu veux ça tu fais, on te fait, on te fait. Ah, ah, ah, ah, I know this face. I know this body attitude. I know this reaction. I think for anybody, mi ní eating I've done one thing wrong two things maybe three you know what don't let us count I've done plenty plenty bad things I'm sorry now it's work eh you see the traffic and everything and then the meeting I had today please I'm very sorry you know what tomorrow is Sunday ah tomorrow that is Sunday all the fun fun places in this Lagos Nigeria will be open. my babe stop making promise that you can't keep again. ah orí mi ẹlẹ́dàá mi mo ti bà image mi jẹ́ lọ́dọ̀ àwọn ọmọ mi i have to redeem my image back i can't i can't make this promise and not keep it tomorrow is sunday i don't have work that i'm going to tomorrow eh tomorrow we are going to all the nice nice places tó wà lẹ́kọ̀ọ́ yìí à lọ cinema i think part two is out that one tí àwọn monkey ń kọrin Ti rabbit ń kọrin Ti gorilla ń bẹ́ káàkiri part two ẹ̀ ti jáde we'll go to the cinema tomorrow ah wo see tomorrow is just the three of us against the world tomorrow plenty plenty popcorn plenty plenty ice cream i'm not lying o tomorrow is just all of us you know what will happen eh mati lọ yọ aṣọ tá a máa wọ̀ lọ́la Cinderella aṣọ cinderella ètò láìkì gan ẹ̀ eléyìí tẹ́kẹ́ tó bá yọ báyìí àwọn èèyàn máa wọ pé ah, aṣọ ọmọ ẹni lè léyìí àbí kí ni you no look so fine ẹ ọkọ mi i'm very sorry ẹ kún isaac àníkóyè máa bínú bíi ti bàbá ẹ. Eh ẹ̀hún kò mí. tomorrow tomorrow you know the fun we have tomorrow now are you getting yourself prepared oh yeah tonight i'm going to get you ready for bed i'll baff for you i'll get you ready for bed ọlá matilda your princess tema wọlé let me go and change now be happy tomorrow is going to be a loving day for us. aláìmọ̀ kan ṣe rárá o. ìpàǹpàrà ẹ̀ ọ̀ ẹ̀ olóòrùn bàjá. mo ti ń change díẹ̀ díẹ̀ báyìí I'm try. díẹ̀ ni everything will be fine soon na tí bá ti lè san gbogbo owó tí mo jẹ yẹn tó ń sìn wọ́gùn wàá rí changes jù báyìí lọ. serious sori ọkàn wo business yóò gbé festive period la wà and i have to make my money tí n bá dó sí ibà àwọn ọmọ yẹn ọmọ ìyá mi ọmọ mi ò trust him. ọ̀rẹ́ mi ò tún sọ fún mi. ọ̀dẹ̀dẹ̀ mi ò kó má kọ. Um, ṣé ẹ máa ń ṣe ṣàwámà. Uh, be careful please. okay get me one ṣàwámà uh, double hot dog. yeah then uh, the big size pizza. Yeah. Yeah. Um, what would you like to drink so I can serve you now? Just give me water. Okay. Yes, water is fine. If your life wisely, everything will turn around. Everything will turn around. I pray for good, not for bad. Ilé tó ń dùn ó You better take care of your home. Home sweet home. Iṣẹ́ lóògùn, iṣẹ́ lóòótọ́, tọ́jú lé o. ẹ̀mí iṣẹ́ tẹ́ rí ogún jẹ̀mí ọ̀lọ́. tọ́jú lé o ilé làbọ̀ sí mi. ọmọ líle ṣe bóun ni ó para ẹ. Ayọ̀. ọmọ líle ṣe. Ah, are you serious? Hmm, ah, ah, look at you. Paul. Wow. Have you been? You? Yes. Look at you. See here. it's been a while. Kúrò láti jọ. Mo wà nílùú yìí náà You know, the last time I saw you was in school. Man. Yeah, eh? right? Years ago. And eh? but you look good now. Eh? Thank you. you looking bad. Uh, this your kids? Oh, yes, yes, yes. Hello. How are you? How are you doing? Uh, uh. That's good. Yeah, everybody came. What's good like? You know, catch a nice time. You know. How about your wife? Um, she's fine. She's fine. She's okay. She's oh, okay. fine. She's fine. You? Um, married now? I'm still single, but definitely have a relationship. <laughs> oh. Have a relationship? Yes, I do. I'm not married. I, I, don't know if you're in a hurry. Yes, sort all Please, Thank you. Thank you. Hi, how are you? What's your name? What's your name? Yeah, kids, I hope you had a great time with me today. oh, you like her? You want me to invite KG to alátiṣe ni o máa ti will I will call her and I will tell her what you said. There is no, hi baby, how was work? I've missed you. How are you? How was work? What is doing like Shami J. Mommy, one minute. All ah. any time to bad people every single. Bọ́ọ̀lù yìí máa ń ṣe báyìí nù. Bọ́ọ̀lù yìí máa ń ṣe báyìí nígbà tí mọ́mì dé kílé tó lè pè ah Mommy ti wà around o, má lè máa sáré bọ̀ nílé. I know I'm going to be rushing now. I don't like all these things you used to do. Eh? tó bẹ́ẹ̀ kó ti pè mí pé mọ́mì ti dé ni, má ti máa sáré bọ̀, má ti tètè dé o kò má ṣàwọn kinní yìí o kò má fọmọ ṣe just to get on my nerves. Ah. such a nonchalant woman wọ́n ní àárín ilé ìrè àti ìdẹ́rù lọ́rọ̀ mi ì rí ilé wọn bí kíta kíá problem ìbájọ́ wa ní ilé ti bẹ̀rẹ̀. Baby girl, so tell me, did you enjoy my food? Yes, Mama, it's very delicious. Uh-oh. Thank you so much, my little angel. And I am glad you love my food. Nico. Thank you so much, my king. <laughs> so. Auntie Keji, when are you going to take us out again? Um, okay, I promise to take you out by weekend, okay? So tell me, where do you want to go to? Cinema. And just cinema? Yes. Okay, so I'll take you to the cinema, I'll take you to play games, I'll take you to the zoo, I'll buy you ice cream and pizza. and down and down. Hey, are you my missus? and down and down? Mr. Missus? and down. I'm so and down and down. Hey, ìwọ̀n ṣàdúró ilé ọkùnrin kan wá fílẹ̀. Are you my missus? and down and down? Babe, stop. You leave me, Kuku, my journal go, babe. I'm in the kitchen cooking. Oh, don't know what I'm cooking. Oh, the Ah, oh, no. Alright. Oh, what's up? Ọ̀rẹ́ ìyá ìwà tó ń ṣe oúnjẹ tán. Ọ̀rọ̀ oúnjẹ kan ló bá hmm. And this is a serious matter, please. Are you? Mm, what's up? àríyọ àríyọ ẹ mélòó mo pè ẹ. mo ti lose count nǹkan tó bá fẹ́ sọ ni kò sọ. èmi ò ní o má lose count mo gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi ò lè rú òótọ́ ọ̀rọ̀ kí n má bẹ̀ sọ èmi ò nífẹ̀ẹ́ sí married woman tó ń gbé yẹn o I am not comfortable with it at all. kí ni tèmi pẹ̀lú pé o nífẹ̀ẹ́ sí àbí o wà comfortable with it nígbà tó ibi ti wà comfortable with it mo nífẹ̀ẹ́ sí nǹkan tí mo ń ṣe. i'm fine and okay with it. you can be fine o ò lè sọ fún mi pé o fine ru fífine burúkú burúkú burúkú burúkú wò nìyẹn ah bí wàá jẹ mi ń ru ní sùúrù tó bá jẹ́ pé ìwọ ìwọ ni. Ah, broda ṣé o mọ̀ pé inú kíṣìn ló wà ó lè máa gbọ́ nǹkan tó sọ yẹn. ẹ kó gbọ́ náà ni màá tún wá increase ariwo mi kó gbọ́ ah. tó bá jẹ́ pé ìyàwó titi ẹ titi ẹ ni kó wá rí wípé wọ́n ń jìn wọ́n ń nà wọ́n ṣe ta ta ta fún báwo ló ṣe máa fi. <laughs> ìyàwó mi á dán orun kan bẹ́ẹ̀ o màá bẹ́ orí irú onítọ̀hún yẹn fógun dànù ni ó ṣe máa dán rẹ o. wàá bẹ́ orí ẹ so abẹ́rin lórí òní jẹ́ kán gbé ìdákọjá lórí òun so ìwọ lè bẹ́ orí ẹ nítorí pé wọ́n ṣe tàtàtà fúyàwó títí ẹ ìwọ dẹ̀ ṣe tàtàtà fúyàwó ẹlòmíì it is no good. you are a madman o kò èmi madman. mo ní kókó lẹ́mí kí ló fẹ́. nítorí ọ̀rọ̀ obìnrin ẹ ṣe fẹ́ lù mí ni. ọmọ líle. wà á máa lọ wà á máa lọ wà á máa lọ wà á máa lọ wà á máa lọ gbá kìlọ̀ tẹ̀ máa lọ máa lọ máa lọ máa lọ máa lọ fẹ́ nílẹ̀ máa lọ. ṣe bóun ni ó para ẹ̀ aláàtúnṣe mm, ni ó mọ àtúnṣe ara ẹ̀ aláàtúnṣe ni ó mọ àtúnṣe ara ẹ̀ ọmọbìnrin pé ṣé bíbá yìí ni mo fẹ́ sùn ni mo mọ̀ pé tí n bá fẹ́ sùn tàbí yẹn máa ti ní láti máa sọ fún wọn pé a ní sẹ́mínà o a ní nǹkan bẹ́yẹn fún three days máa lè jáde bẹ́yẹn nítorí pé o ṣe bí ẹni tó fẹ́ lọ ilé lálẹ́ ah, yìí. lọlé o mo kọ́ ni ṣé mo kọ́ ni mo kọ́ ni wọ́n kì í. àdúrà tèmi náà dẹ̀ ni pé kò wá lọlé. má lọlé má lọlé. èyí tẹ jọ òde má lọlé. ògo náà ògo ọ máa lọ so tí n bá lọ ń sìn má lè padà wá òkè jẹ́ ká ṣe báyìí ṣé tí bá ti lọ ń sìn plan proper sọ ma padà wá ibi máa bẹ lówó wò. o but mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ṣé wàá sọ fún mi iṣẹ́ ní parọ́ fún mi iṣẹ́ òfin yín síbẹ̀ ni. <laughs> Ah, ah, ah, stop Joe you make me be shy you know i'm a shy person. ṣùgbọ́n reason to sọ yẹn gbogbo ayé always doing me you want to do me finish. i know the place is sweet No man, no cap èmi gan fúnra me, mọ̀ pé i'm so delicious but you get jet delicious ah you finish this job. what's the time. Oh, after ten. ah babe time ti lọ o though traffic ma ti lọ sílẹ̀ like thirty minutes ma ti délé fimile jọ don't give me that face i want to go inside and go and change i'm going. okay yeah, you kí don't follow me don't follow me o that time now you be staring at my. i will follow you. bó bá ń jẹ lọ́wọ́ fi jùlẹ̀ bí wọ́n ló ah, gbàlejò. Oh, kẹ́mi àti bọ́lá ọ̀kì jẹ́ kí n sinmi. fúnra rẹ̀ ah, fúnra eh, rẹ̀. i want to see àǹtí kejì i want to see àǹtí kejì ẹ máa ní sùúrù ẹ máa ní sùúrù. ah, ah oh, irọ́ ìwọ náà ni màá fún ní gbogbo praises yẹn yes gbogbo òjòbìnrin kan ni <laughs> you understand. Hey, baby. and uh, you know it's just. no sorry um, the blue color, eh? Call them also pink pink yẹn la máa babe. yeah so eh, Hey, what ah, am ìwọ má worry Hey. bẹ́ẹ̀. what's this who are you talking to that you think is important than I am. Ah, jẹ́ Jackie. n jẹ́ kí Ah pè é padà. Ah, mo wọlé òkò tí ẹ ko bí ipò rọmọ òkò tí ẹ fi bí ipò rọmọ rárá ó dẹ̀ tún ṣì continue conversation yẹn who is that. jọ́ kí ló ṣẹlẹ̀ ẹgbà tó dé jọ kí ni kí n ṣe kí n gbàgò kí n máa lù ú àbí kí n gbé lù kí n bẹ̀ sí máa lù pé o ti dé o ẹ wọ́n ló lọ sùn náà yes ah, ṣe bó ti mọ́ wa lára hmm. ṣe bí aṣojú máa ń ṣe nílé nìyẹn hmm. ọjọ́ wo la bẹ̀rẹ̀ pé o dé káàbọ̀. it's me your wife. mo rí ẹ jọ dá mi lóhùn when was the last time tí èmi àti ẹ tá a ti jọ ṣe bí ọkọ àti ẹ the last time I checked, it was two years ago. Sorry, in my own dictionary, ọkọ àti ìyàwó tó bá jọ ń gbé nínú ilé tó jọ ń lọ dì tó dẹ̀dẹ̀ kò kọjá twenty four hours ìkọ́ mi ti wọ̀ nìyẹn. So ìwọ wá wo one day, one week, one month, twelve months, one year, two years. Kí ló ń jọ́ láti sọ fún mi? Relationship olówó aláàrin mi àti ẹ̀ tó fẹ́ gún. Yes. One is better late than never. Okay. Now we're back at again. Mm? I go under my eyes, under my nose. You are not going to be talking to another woman. That is not possible. I cannot be in this house. Gbogbo wàhálà tó fẹ́ make me you are finding stress o dey marry. I can't be in this house and you are going to be. Whoever you are, whoever you are, yes or why? Yes or why? Èèyàn tó èèyàn tó ọmọ tí mo bá sọ̀rọ̀ o. He's happily married. Àwọn onífìmù wọ́n ṣe fíìmù bí ló ya fíìmù nílé ẹ. àwọn onífíìmù ni. ó sọ fẹ́ ni ẹ pé mo ní craze lórí. àwọn onífíìmù ṣé o gbé bóyá o gbé bóyá máa gbà mí mí. jẹ́ kí jẹ́ kí gbé padà. yà mí jà yà wá. ó máa sọ rẹ̀ yọlá ó máa sọ rẹ̀ yọlá ó máa sọ rẹ̀ yọlá ó máa sọ rẹ̀ èmi àti òwe sọ. I'm not a gonna be a good night, and tonight's gonna be a good, good, good night. I got a feeling that tonight's gonna be a good night. That tonight's gonna be a good, good night. I feel it. Uh, ah. Eka, káàsán. Ẹ Yes. Ẹ jọ̀ọ́ ta lẹ̀ ń béèrè. ń béèrè àríyọ̀ ni. Àríyọ̀. Bẹ́ẹ̀ ṣe òṣèré wọ ní ti pọ̀ sí i ṣé wọn ò sí ilé ni. babe. ta ni ẹ. àǹtí kan náà ń béèrè ẹ̀ ń ta. Dela. oh, something. Um, wife mi kún bọ̀ náà. àríyọ̀ta làwọn tálàǹtì yẹn. aṣọ fẹ́ dalí mi rú ni. Ah, ah, bọ́ọ̀lù yìí máa sọ fún mi pé ṣé mo fẹ́ dalí ẹ̀rú ṣé o má rì ni. Ah, kí ló mi ṣé wo má rì ni. èmi má rì ṣíbájú ọmọ tẹ́lẹ̀ pé mi lè mi ní right láti má rì. èmi ò ní right láti má rì. kókó ń ṣe ń sìn náà. èmi àti ẹ ti jọ wípé mi ò ní má rì ní life mi. ṣé sìn la sọ pé kó má rì ni. kí ló ń sọ náà. bọ́ọ̀lù yìí ṣe mo promise any marriage ni we are friends. kí ló ṣe àríyọ̀ àríyọ torí ẹ mo ṣe ń bọkọ mi inú jẹ o torí tí ẹni ṣe ń dàrú o. Did I ask you to do that? ṣé mo sọ pé kò lọ dálé ẹrú ṣé mo ní kó fọkọ ẹ sílẹ̀. You are married ó dẹ̀ tún ti ní kids sí tiẹ̀ ṣé o fẹ́ kí mi náà marry ni mi sọ pé kí wọn náà má máa rí at least àti àti ẹ̀ṣẹ̀ lè fún bíi ten years after ten years o lè decide pé o fẹ́ settle down now oh this so bad how can you do me like this wo mi bí mo ṣe rí now ah àwọn ọlọmọ sáàbù your breakfast wọn kì í sáàbù àwọn breakfast now sàríyàn òun serve rẹ̀ mi ní breakfast. Oh, Bọ́díọ́lá I did not promise you marriage did I? ṣé mo promise any marriage ni èmi ṣe wọ́n bí mi ni ó yẹ kí mi náà bímọ tó bá di ten mọ́ èjì mi ṣé òmùkọ́ tí mo jẹ́ ni mo ti darúgbó nìyẹn. pàdé adopt àtọ́bá adopt máa dà mọ́mọ́ tán náà o báwo ló máa ṣe rúkọ báyìí fún mi ó ti break out mi lélẹ́yìn this is pure cold hearted betrayal. anyway Diola by next week i'm getting married. you're getting married. yes. àríyọ̀ ìwọ ìfẹ́ get married ẹ ṣe máa pé wọ́n dẹ̀ ló padà wá sínú life mi mm, mm, you know mm, you broke my heart before you are shattering it again. àjọ pàdé ara wa ni àdèjọ padà ara àdè padà di ọ̀rẹ́ that's all. oh so me i'm friends with benefits. you suppose chop me clean mouth ariyo. but why are you talking like this you are a married woman you are married. àwọn ah, orí mi á dáa fún ẹ o wàláyà àfi tẹ́lẹ̀ dá mi bá sùn ló kú lò ní jìyà. Ah, àbí tẹ́mi gan bá promise ẹni marriage I promise you marriage. ẹ̀yin ò ní mẹ́ni o. ẹ̀yin yóò tuntun máa ṣe kìí fún mi. ẹ̀yin ò máa fẹ́ ní gbólọ́kàn. mi jẹ́ nígbà má ló jà mí. I will ah. go and fight I will cut you to pieces. ìyàwó ọ̀dọ́ lọ́sọ̀rọ̀ lọ́lápàyà lọ ayé ní àti ẹ wọ́n máa yóò lè méjì ẹ. dídí ọ̀la dèdè la mi ò láti kókò ṣe yìí o. wọ́n yà wọ́n máa bá ọ̀la ni kò stọ́ọ̀pù stọ́ọ̀pù ó ti tó ti tó ó yà wà máa lọ jẹ́la jẹ́la jẹ́la jẹ́la ó yà wà máa lọ wà máa lọ wà. ọkọ̀ yìí máa lọ́ọ̀kì ọmọ bírèkì àti ẹ̀ yẹ mi nígbà ọmọ bírèkì àti ẹ̀. ọ̀dẹ̀dẹ̀ mi ò kó má kàn án eléyàmóore ilé mi o kó má délé onílé. ilé mi má délé onílé ọ̀lẹ́dẹ̀. kó má délé onílé ṣígẹ̀tì àdáni. ṣọlẹ̀ ṣígẹ̀tì àdáni. lẹ́tàrọ̀ mo ti kà ọ́ látà irọ́ mi ṣùgbọ́n jẹ́. tó bá jẹ́ fi kọ́ra mú ẹ lọ́sàn-án máa headline parẹ́. but if you don't live your life wisely orí mi máa dá fún gbogbo yín ládùúgbò yìí. ẹnà mi máa dá fún gbogbo yín ṣé tí bá fi kọ́ra mọ́ ìpẹ̀lú géètì tó ti tán oh, oh, ẹ ẹ̀kọ́ oh, ṣọ́ọ̀ṣì breakfast is a national breakfast is a national everybody ló máa jẹ́ tó bá ti jí yẹ pẹ̀lú pasta. ẹ̀mí iṣẹ́ tẹ́ ẹ rí ogún oh by this time. Hi, hi, children. It's 6.15. Ah, I'm actually back early because I need my babies. Come now, Isaac, come. I've missed you people so much. I've missed you so much. And you know what? From today on, I'll be coming back as early as this, even earlier self. I'll be taking care of you. I'll be the one to be cooking for you, getting you prepared for school. Let's start now. Let me make your favorite for you. How about I make uh, chicken and chips? Mom, that is not necessary because we have eaten already. What did you eat? Who cooked for you? Sister Keji. Aláàtìṣe ni ó mọ̀ àtìṣe ara ẹ̀. Aláàtìṣe ni ó mọ̀ àtìṣe ara ẹ̀. Tó bá lọ gbọ́n, ẹnìkan gbọ́n jù ẹ́ tó bá ló mọ̀ ẹnìkan mọ̀ jù ẹ́ tó bá ló mọ̀ ẹnìkan gbọ́n jù ẹ́ tó bá ló mọ̀ ẹnìkan mọ̀ jù ẹ́. Children, our food is ready. You want to jump? No, no, I'm not eating. Why? Auntie Kejì come up for us. This is KG. Yes. Um, Ṣorí bó ṣe wà yẹn gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ KG. Oníwà tútù bí àdàbà ni. Kò ń fa wàhálà. Very gentle and uh, beautiful lady. Ṣorí bó ṣe wò yẹn she's eight weeks gone. Gone where? Ah, ah, obìnrin yẹn náà So terminology ọ̀ yẹ kó. Uh, jẹ́ tuntun sí ẹ you know ó ti lóyún oṣù méjì bó ṣe wà yẹn ipò ẹlẹgẹ́ ló wà you know. babe you joke a lot ta ni kejì jọ. kejì is my new wife ìyàwó ẹ kejì ìyálé ẹ nìyẹn. yes yes yes you respectful. Yes, that's her. So it's okay. Um, did it, let me go show you to. It's okay. Mm, let me show you to your room. Yes, black man, black man. Phone number, ma. Mo fẹ́, mo fẹ́ lọ sí yàrá. Gently, gently, baby. Laura, Laura, Laura, Laura. John, uh, kó bá mi warm stew yes pẹ̀lú white rice tó máa ń like white rice yes um, bá a ṣe tọ́kì sí tó dín tó gbẹ. ẹ̀dùn ṣé kejì mọ́ọ̀gùn àánú lẹ́yìn ṣé kejì lóògùn fún mi ni a ti wá gbọ́ pé ni mo padà jì kẹ́mi bó mo ife sọ fún gbóláhùn pé your mommy kill your daddy wọ́n dẹ̀ mú obìnrin wá kánimọ́lẹ̀ àti bí wọ́n lóògùn fún mi ẹ wá náà àbí kò fẹ́ kéjì fún kéjì ni lọ́nà èyí tí mo máa ń gun ẹṣin lọ kẹ́yìn mọ́lé oníkéjì wọ́n àti wọ́n àtọ́yún burúkú tó ní yẹn ẹni kíní burúkú kan ti máa kú ní ẹ̀rọ yìí. tó pọ̀ ọ̀dẹ̀ẹ̀dẹ̀ ayé dànù ọ̀dẹ̀ẹ̀dẹ̀ ayé dànù. alátiṣe ni màá ti ṣe. I want to see you. Um, uh, Jackie, sorry, freshen up. All right. Yes, I'm, really tired. How was work? Ah, oh, Tony, what was it? Baby, it's me. Ah, KJ. Yeah, yeah Coming, in. Come in, K. Ó fẹ́ kó wá dógun lé fún mi. She would not dare come inside the matrimonial room. What kind of rubbish is that? Kò lè la kò lè fire kò lè lórí fire. Láti wá Diola. Calm down. Chori tẹ́lẹ̀. Mo ní kó jọ kó bá mi sùn. Ká lè jọ manage space. But as it is, if you are not careful, màá lé ẹ pátápátá di ere ni is the effrontery for me ṣé ní gbogbo rọ́bìṣì yìí. wọ́n fèsì fèsì lọ́rẹ̀. àwọn family member ló máa lékún di ẹrù wọn gbogbo village people àti ancestors ẹ wọn ò ní ilé wọn máa put wọn ní. ìdí ẹrú ló sọ tí wọn bá jókòó tọkọ ẹ tí wọn mọ bó ṣe ń tọ́jú ọkọ ṣé mo máa wà ń bíbá. this is my matrimonial home this is my matrimonial bed and that is my matrimonial husband. my dear eh? i promise you mo máa di ẹ rẹ. bóyá ṣe bí àrùn it's all mine. who is all yours. I don't know kí ni what's this no no no I'm not gonna gree. Babe, I'm not going to kill you. Pariwo now. I'm not going to. Lọ síbi iṣẹ́ náà. I'm not going to. I miss you. I'm not going to. I'm not going oh, to. One to 1000 today. Okay? Ah! ah. KG, kí it tí mo wo Don't want wá pè mí ní skul àwọn ọmọ mi pé you ti wá kó wọn? What's the meaning of this? Eh, but in tó okay, right? You are all about your work. Mo dẹ̀ ní kí lọ káwọn ọmọ ní school. O ní làkàyè ni. Tó bẹ́ẹ̀ pé o ní làkàyè wọ́n mọ̀ pé nǹkan tí school bus wà ń bẹ̀ fún nìyẹn. To bring them home and take them to school. Not for a stranger, total stranger to go to my children's school and picking them up. Ṣé o mọ̀ pé school bus wà? Ìwọ́n mọ̀ pé school bus wà? Anyways, àwọn ọmọ sọ wípé àwọn prefer kí n wá kó wọn ní school and I just did oh, that. Oh yeah, that true. Thank you, baby. Go nice! Hey. See, go to your room, man. I'll come and join you guys. No. See, see, go, go here. Ah. ah open this is assignment. Take, take, take. Ah. Ah. Shotiri. Shotiri, gbogbo rubbish tó ṣe. Shotiri, kí wọ́n lọ kéèyàn ọmọ mi sí mi. Shotiri, kí wọ́n lọ kéèyàn ọmọ mi sí mi pẹ́rẹ́ǹtì ẹ kú ẹ tí wọn náà gbọ́wọ́ fáwọn pẹ́rẹ́ǹtì ẹ ni ó ní jẹ́ kí àwọn ọmọ tèmi máa rí mi fín ó lè kó ẹyẹ mi àkọ́kọ́ mi síra wọn kó o tún wá fẹ́ kó ẹyẹ mi àtàwọn ọmọ mi síra wọn it's not possible tọ́mọ bá ń wọ ẹ̀bí lọ́bí tiẹ̀ wọ́n mo yá wẹ̀rẹ̀ tó kàn ṣe kékeré o bèrè lọ́wọ́ kan tó fẹ́ mi sílé ọlọ́ mánéjì wẹ̀rẹ̀ mi. níbo ni ọkọ ẹ ti rẹ nu. Ah, ah. mo feel pé ọ́fíìsì ló ti ṣiṣẹ́ and not garage. Ah. and let me tell you something baby girl sori tí o bá mo bó ṣe ń tọ́jú ọkọ èmi I am here to take care of your husband. Ah, kúrẹ́ tí ara ìyá ń régé yín bá ìtorí Ọlọ́run. Kúrẹ́ tí ara ìyá ń régé yín bá ìtorí Ah, dúró báwo ṣe báwo ló kí ni ìjà? N bọ̀ ni remote jábọ́ sí lọ. Bọ̀ ṣe bọ̀ ni remote jábọ́ sí lọ sí ṣiṣẹ́. Eh, o kì í ṣe gáràjì. Stay away from my children. Stay away from my. Ṣé mi ti wá fọwọ́ ara mi ṣe ra mi báyìí? ajá mi mà ti ṣojúlé méjì báyìí ó mà ti pòfo ee kí gangan nìkan tí àríyọ̀ ń fún mi kí nìkan tí mò ń rí lọ́dọ̀ àríyọ̀ tọkọ mi ò fún mi ó ní tẹ́lọ́rùn bàbá ẹ̀ wà nísìnyí báyìí obìnrin àjòjì kan sì ti wá ó ti wá ń dalé mi rú ó ti dalé mi ó ti dọkọ mi ìgbà mélòó ló kù tó máa tún wá fi gbà àwọn ọmọ tí mo bí fúnra mi kí ni mo wá fẹ́ ṣe báyìí torí ọlọ́run ọ̀rọ̀ yìí mà ti ń lásán eléyìí ò dẹ̀ ń ṣoògùn pọ́tàyàn lọ́fà oògùn àfọwọ́rẹ́ ẹni fà lélẹ́yìí o before you know it ń sìn yìí àwọn ọmọ mi máa máa pè yẹ oníyà ní mọ́mì mọ́mì mọ́mì àwọn ọmọ tó jẹ́ pé wá gbà kàrà wá gbà dùndún ni wọ́n mọ̀ ẹ́ because ọmọbìnrin tèmi ń wò yìí she is here to stay and she is not about to leave anytime soon ìyàwó máa jẹ́ ṣe máa jẹ́ second wife ni àbí first wife. Ha. Jesus name aláìbìrún ibi aláìbìrún ibi oníṣẹ́ lórúkọ Jésù ah ọlọ́mọdé ló pe èèyàn lọ́rùn o ọlọ́mọdé ló pe èèyàn lọ́rùn o aláìbìrún ibi oníṣẹ́ lórúkọ Jésù ìwọ́bìnrin àjòjì yìí fúnra ẹ ló máa fẹsẹ̀ ara ẹ lọ kò ń jẹ́ poison ló máa mú ẹ lọ lórúkọ Jésù fúnra ẹ ló máa fẹsẹ̀ ara ẹ lọ I'm going to get my house back I'm going to get my husband back in the mighty name of Jesus Olúwa o I'm going to get my man back by fire by force I'm not going to green. tó ṣòun gbogbo. ẹ̀yìn ọ̀rọ̀ ní kárò ká tó ṣòun gbogbo. ṣe ẹ̀ bá tẹ̀ farapadà dé mú má bínú bó ṣe ká mi lára ni mò sọ yẹn bó ṣe ń gbé mi níkùn ni jọ má bínú kó wáyé kó máa kò tó lójú àwọn kọ́sọ́mà kó ṣòro tó máa sọ lójú wọn. mi notice wọn pọ́n wà lórí ìjókòó. ó yà wọ́n bọ́. ah ọ̀rẹ́ mi alá tí mo mà láòdà aláìbí ìran ibi eléyìí gangan ló ń pè é mo mà lálàá pé mo fi poison sínú oúnjẹ ọmọbìnrin yẹn àwọn ọmọ mi ló lọ jẹ́ kó lọ má jarí kó ṣe dáadáa ó dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ àlápé gba ó lè jẹ́ wípé ìwọ ọlọ́run máa rí i sí kó jẹ́ lómi ló máa lọ ṣẹlẹ̀ sí tó bá jẹ́ wípé aláyẹn ń try láti sọ fún mi ń sìn pé gẹ̀ẹ́yẹn máa poison mi àtàwọn ọmọ mi ń kọ́ ẹ wọ́n tó bá jẹ́ pọ̀rọ̀ pé ó fẹ́ gbọ́kọ kó gbọ́kọ àmẹ́lẹ̀ tó ti wá fẹ́ máa dípò tí mọ́kùn ẹ̀mí lọ yìí. ọ̀rẹ́ mi ṣé wàá ní sùúrù ah. ṣé o mọ̀ pé gbogbo nǹkan tó ṣẹ̀ṣẹ̀ wá ń come to reality ṣé o mọ̀ pé mo ti kì í lọ fún ẹ. Ah ó ṣe máa complain wípé mò ń dé ní eleven mò ń dé ní past eleven ó ti sọ wípé mò ń dé ní twelve ṣé máa sọ pé mi ò ní ṣiṣẹ́ mọ́ ni ó máa sọ pé ẹ àwọn ọmọ o ṣé bí kẹ́nìkan ti fílì ni èmi fáwọn ọmọ lóúnjẹ òun fáwọn ọmọ lóúnjẹ kébí má ti pa àwọn ọmọ ni but this man is always complaining mi ì mọ ọkọ tí mo fẹ́ ṣe láti fi tẹ́ lọ́rùn. ọ̀rẹ́ mi ṣó ah. fẹ́ gbọ́ reality ṣé orí ẹjọ́ ò kì í ṣẹjọ́ ẹni báyìí ká má mọ̀ dá let me be realistic with you ìwọ ló ṣe ń jẹ̀bi bọ̀bọ̀ yìí o. Ah, ah bẹ́ẹ̀ ni tó bá fẹ́ gbọ́ tọrọ ìwọ ló ṣe ń jẹ̀bi ọmọkùnrin yìí because kò possible pẹ̀lú bó ṣe tó yìí fún ìyàwó ilé kó ti wà nílé ọkọ tó ti bí ọmọ méjì tó dẹ̀ fi ọkọ sílé kó lọ kó máa dé ní aago ńláńlá bíi ten bíi eleven wọ́n bẹ́ẹ̀ mi kò bójú mu ah. kò bójú mu. kí wọ́n mo fẹ́ ṣe. èmi reason wípé bóyá kò kọ lẹ́tà sí head office yín. Mm? because àwọn náà máa mọ̀ pé o ti marry ó ṣàmà wọ̀n nínú àwọn kinní ẹ̀ hmm. so bóyá kò kọ́ sí wọn kí wọ́n transfer wá sí nearest branch yín tó bá wà very very close to your house torí àwọn ọmọbìnrin kan ẹlẹ́sẹ̀ ṣoṣoṣoṣoṣoṣoṣoṣoṣo tó bá fi lè rí pé o fún ọkọ ẹ ní breathing space lásán tí wọ́n bá gbà mú mọ́ ẹ lọ́wọ́ tó bá kálá tó dájú tó bùwà kà fún ẹ kó tó gbúrò ọkọ ẹ. ó máa tètè tún ìwà rẹ̀ pa that's the gospel truth that's the reality. ìlú ọbẹ̀ tẹ́lẹ̀ fún mi báyìí. ìwọ náà mọ̀ pé eléyìí ò ṣe replica original ni. ó yá jẹ́ wọlé kí n lè ṣe transfer fún ẹnu ní. mo jẹ́ ẹ̀rẹ́ lórí. kí ni lọ pabú ti ẹ dé owó. ọdún ní ẹ wà. and as it is now kò sí nǹkan kan tó máa ṣe ju pé kó mọ bó ṣe máa fagé yẹn mọ́ra tó máa bẹ nítùbínú tó bá gbọ́kọ kó má gbọ́mọ mọ́ ẹ lọ́wọ́ kó má bẹ ni òyìnbó ló máa bẹ ẹ́ Eh? nù mà ṣàánú mi o. Eh, mo sáré o obìnrin tó máa gbọ́kọ́ kó gbọ́kọ́ ìkúnlẹ̀ méjì ah because ọkọ mi àgbàlagbà ni àwọn ọmọ ọlọ́mọ tí ò lẹ́sẹ̀ lọ́rùn èmi fúnra mi ni mo wọ́ wá sáyé tó bá jẹ́ wípé ká bẹ òṣìkà kó lè jẹ́ ká rọ́nà lọ ni èmi á bẹ̀ o mi máa fọ̀rọ̀ àwọn ọmọ mi ta fàlà kọ́lọ́ má jàrí kò ṣe dáadáa. a bẹ́ tà kò bẹ̀ kí gbogbo nǹkan tó ń rùn lẹ̀ kó lè tán. má bẹ̀bẹ̀ o má bẹ̀bẹ̀ o mo ti ẹ̀ mọ nǹkan àwọn aṣọ mi tó wà lọ́dọ̀ ẹ̀ máa máa kó lè tà. ọ̀rọ̀ aṣọ tẹ̀ ẹ̀kọ́ ló wà lẹ́ lọ sọ́ọ̀tì gbogbo nǹkan wà Ọbásanjọ́ fi jólẹ̀ ìwọ ló ní ilé rẹ wà Ọbásanjọ́ fi jólẹ̀ bí wọ́n ló gbàlejò fúnra rẹ fúnra rẹ. àti kejì mo mo ṣe ń bẹ̀yìn látàárọ̀ ẹ̀ ọlọ́run mọ̀ pé láti inú mi ni kò ṣe pé bí mo fi itọ́ funfun sínú mo wá ń tu dúdú síta ẹ mo ti ṣe ń jí o ìyá mi ẹ jọ̀ọ́ mo mọ pé tẹ̀yin bàbá mi bá ọkọ mi sọ̀rọ̀ tí ètò jẹ́ pé ẹ̀yin lẹ close mọ́ àtọkọ àtàwọn ọmọ ń sìn yìí kéèkùn tí ẹ jẹ́ kí n máa rójú wọn lẹ̀ díẹ̀díẹ̀ mi ní kẹ́ dìde báyìí o mo kàn ní kẹ́ ọ̀rọ̀ asún díẹ̀ ni kí àwọn ọmọ mi kọ́ padà mọ́ mi as mọ́ mi kọ́kọ mi náà kó dẹ̀ má neglect mi. ẹ rẹ ṣọ gbogbo nǹkan tẹ ẹ sọ yìí. ah ibi mi fúnra mi mo wá bá yín ṣé ẹ ti gbọ́ orí àbẹ̀rírí pé mo kàn báyìí mm. èmi ni mo kàn bí ẹni tí wèrè gbowó lélẹ́jì ká yìí. ṣẹ́rí èmi ò kí n girlfriend ọkọ yín o. Keji, yeah. my marriage is in shambles. You know, I've been going through a lot in the hands of my wife. Ìyàwó mi ń pè mí lẹ́mi kó jẹ́ kọ́kọ́ mi balẹ̀. Yes, ṣùgbọ́n because of iṣẹ́ ìyàwó mi ò tiẹ̀ mójútó family mọ́ rárá rárá she doesn't care about me kò bìkítà ń pa òun mọ́ ẹ̀ pàápàá yóò máa kúrò nílé as early as four a.m. in the morning ìgbà tó bá pẹ́ jù ní tó five a.m. á ló ń lọ bí iṣẹ́ tó bá dé máa padà wá ó máa máa wọnú lé ní bí eleven p.m. eleven thirty p.m. sometimes past twelve a.m. lóru. and if just try láti bá sọ̀rọ̀ bí parents ẹ or her siblings. kejì you don't want to imagine. ṣé o ṣọ́ pé o ṣẹ́. èmi ṣẹ́yàwó mi mi ṣe gbogbo ọ̀nà tí mo mọ̀ ni mo ti gbà láti fi bá ìyàwó mi sọ̀rọ̀ mo ti bá sọ mo ti bàjà yet this woman has remained adamant so <sighs> mo kàn mo kàn pé okay maybe tí n bá jẹ́ kó feel jealous to some extent bí orí really, lè padà pé wálé so the only thing tí mind mi kàn lọ ni pé kejì mo I, I need you on this mo need kó bá mi ṣe nǹkan kan. like how do you need my help. I want you to disguise as my wife. Yes. What? Mo fẹ́ mú ẹ wá sínú ilé mi kí n present ẹ fún ìyàwó mi gẹ́gẹ́ bí second wife mi. As a matter of fact, mi ò care tí bá sọ fún pé o ti lóyún fún mi. Ẹ bóyá ìyẹn tó máa jẹ́ kó sit tight kó máa wò pé ah obìnrin kan ti wá o tó fẹ́ bá dúlé. See, I Ayo, it is dangerous. You know I have a man. Tó bá dẹ̀ gbogbo lè kí ni So, and ah, me ìṣọ́kùnrin lè ṣe. I, no, no, no, come Keji, on. I know you. I know you have a man, but she, she no, no, that man no, is no, so no, no, you, you don't have to. It's about trust. Don't trust me. So what about suffering? But I don't think so. That is what I want. Mo ti try every means láti jẹ́ kí ìyàwó mi láti jẹ́ kó yẹ pé Joe, this is just what I want. Okay, you know what? Yeah. I'll talk to him. In Kotuba then I'll let you know. You got me on this. I tried. to. You. ẹ ṣọ́ ní ṣe kí ọ̀fẹ́ lọkùnrin èmi ní ẹni tí mo fẹ́ ṣẹ́rí tí ògiri ò bàlá alágbó lè wọ̀ ọwọ́ tó bá dẹ̀ dilẹ̀ ní èṣù yálò bẹ́ẹ̀ náà ṣe ń ṣe yìí ò dáa ẹ dúpẹ́ pé ọkọ yín wà faithful kó tó bá pé ọkùnrin mi ni a ti lè síta a ti fẹ́ lòmíì ẹ gbé kárí àyìn sórí ẹ gbé ju àwọn fámìlì yẹn lọ it's not done ẹ ráyè ọmọ ẹ ráyè ọkọ ah, ah. kò nice. ìyá mi mo ti change ah. ìta ló máa ń lọ́mọ wálé bí mo ṣe wà mo ti sí try ti o. ẹ̀yin mọ̀ pé kò sọkàn ta ẹ mọ̀ pé àwọn heartbreakers ló wà ń ta. heartbreakers ẹ wà pọkàn lé. ìyá mi heartbreakers pọ̀ ń ta àwọn heartbreakers bí àríyọ̀ kọ́lọ́ má jẹ́ kó lu ẹ̀ ṣòwò ṣọ́ọ̀tì. ẹ ṣáà try ẹ try láti ráyè àwọn ọmọ yín ẹ ráyè ọkọ yín ẹ mọ bó ṣe ń tọ́jú ọkọ it's important. ah àǹtí kejì ẹ ṣe pé kò sí kankan láàrin ìyàn tọkọ mi. kò sí kankan we are just friends. ah níjọ́ tí mo ju bàtà lù yín tó bá yẹ kó bá yín nǹkan tó rí yín dẹ̀ ti fọ́nká ìjà kílẹ̀ ẹfẹ́ lẹ̀ ń jà. tá a bá ṣe gbogbo ìyẹn ẹ̀yin náà ò ní rí báyẹn you come back to your senses. kéèkùn tí ẹ bẹ̀rù orí yín. ah ẹ. Eh? ọmọ ẹ mójú tẹ̀lé yín mo ti ewu mo ti ẹ̀dùn pé lọ́wọ́ náà pé ròyìn tiẹ̀ lọ́wọ́ bá torí àwọn outbreaker pọ̀ ń gbòòrò èmi rò pé èèyàn tó kọ́ mi ti ní ẹ ti ń rìn jìnnì. ṣe ìmọ̀ pé outbreaker pọ̀ ń gbòòrò. wọ́n pọ̀ ń gbòòrò àyà mi ṣe dá many days tí mo ti fi wà ń ta yẹn ah, ah, irú èmi ìsirú ẹ̀yìn yìí pé ah. kí ló ṣe rú mi. ọ̀yá mi àyàn máa tọ́jú ara ẹ̀ ní o àtiwájú àtẹ̀yìn gbogbo ẹ̀ papọ̀ ni. Eh, ma ẹ má gbàgbé wípé assignment ń gbani ó máa ń di òtọ́ mọ́yàn lọ́wọ́ oh, ẹ mọ̀. Oh ẹ ní tiẹ̀ ẹ ní tiẹ̀ ṣé bẹ́ẹ̀ náà sọ pé ẹ ti lọ́kọ àfẹ́sọ́nà ṣé iná fẹ́ sọ̀rọ̀ ayé di heartbreaker bí àlùjọ ẹ ṣáà ṣáà ẹ change ẹ eh? change ẹ ráyè àwọn ọmọ yín kò sọ kọ́ńtà. mo ti change ah. Ah, ìtàlẹ́mi ìtàfojú mi hàn máa po eh. ah! kí ló ṣẹlẹ̀ ta yẹn. ìyá mi kọ́ ló ṣe máa jẹ kẹ́yìn di heartbreaker bí àríyọ mi lè pàdé ní àríyọ kí n dúró bá bá àwòrán ní gbogbo ẹgbẹ̀rún tó máa ń jẹ àríyọ. ẹ eh? àríwọ àríwọ èṣì mo dúpẹ́ ọ̀gbọ́n láì ẹ̀kọ́ gidi lẹ́kọ́ mi yìí o orí mi ti yé ìyá mi kí n tó má rí mẹ́wàá ń ṣẹlẹ̀ oh. bàbá wèrè la rí ọ oh, orí mi àdá fún ẹni dá mi àdá fún bí kíbi tó bá wà. ẹ má gbàgbé ẹ ṣáà láti tọ́jú ilé mi ti padà wálé báyìí ahun nísìnyí tọ́nà tí wàá jẹ́ mọ̀ pé ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wà yẹn ta ní ah, alẹ́ yìí a lè. ẹ máa ṣeré fọkàn yín dáadáa.

tá ń wí ẹ̀rẹ̀ o báwa lọ́wọ́ bìlísì là kọ́lé ẹ kó sí bọ́sì. o gbọ́dọ̀ rí obìnrin pẹ̀lú òkú ẹ̀. àgbàlẹ̀ tún ní international marketer toyman films odin ló gbé jáde. àkóbá gáfárà kọ́ ló ń gbà wá lọ́wọ́ mi. àti ayé lọ. ẹni títí ẹ ti jóná tó ń kó ní. ọ̀rọ̀. ó àwọn kan tó ṣe kókó bíi gold tó wà nílé òòjì ó ṣe wá jẹ́ ọjà ó lọ ń jíròrò. lórí ti tiktok yẹn ló bá dì mo ṣe kọ́kọ́ swipe tí mo rí picture ẹ̀ mo ní kí ló ṣẹlẹ̀ wọ́n bá fi soundtrack sọ̀rọ̀ ẹ̀. a ò fẹ́ kó o lọ. ó on báwo you no keep person now na roll on you carry. i didn't carry roll on. you still roll on me. ṣètò tó lágbára tẹ́ẹ̀kì mọ̀ wípé èèyàn gangan lè sùn sinimá ti tura wà lọ́wọ́ bìbísì. nígbà sáwọn tó ń sáǹtì lábẹ́ ìdúfẹ́ kí nǹkan farabalẹ̀ gbá wọn ní ìgbálẹ̀ èmi ìkà tó ń gba ikú wọn fi fa òkú yín kò lábẹ́ mi. kí ló ṣẹlẹ̀ mo tọrọ kíkí lọ́wọ́ ẹ̀. ìgbà tá a máa fi rí màmá forty five minutes later láwà ní tán fi wé màmá lórí ó lé forty one yards. Ah. ó pariwo rọ́ọ̀ màmá ò ní. mọ́mì tọdún ẹ̀ náà. ẹ wo kò sí nǹkan tó ṣe mọ́mísí mi. mọ́mì ò dé forí gbalẹ̀. ọlọ́run ò ní jẹ́. mo pa irọ́. fantastic movie written and produced by Bọ́látitó Iléyẹmí directed by Asisi Jadwade starring Wumi Toriola Peter Ijagbemi Madam Sajẹ Bọ́látitó Iléyẹmí Afis Sẹniola Damilola Oni Sanusi Siakapa Fẹ́yìkẹ́mi Dada àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ìtàkùn àkọlé ẹ̀ ní àwọn bìrìsì subtitled in English ó ti jáde báyìí marketed and distributed by Agbálẹ́tù inspirational marketer Timax films holding movie city ami arena shopping complex bọ́ládé Oshodi lagos a plus standard motion pictures àti any climax lárẹ́nà Oshodi. ló ń distribute ẹ̀ sinimá ti tún gbà wá lọ́wọ́ bìlísì. nígbà tó i got you i got you. ó go pé kò sẹ́ni bòlí bẹ́ẹ̀. bọ́lọ̀ yẹn ó not just another one. iṣẹ́ tó nọṣẹ́ pẹ̀lú ẹgbẹ́ rẹ̀ grab your copy now. ọmọkùnrin yà ni ìyàwó yín ni ìyàwó ẹ̀kí jọ gbé nílé kan náà she's a harlot a adulterer wọ́n máa dùn wọnú egun ó mọ̀. are you done. yes i'm done sir. n tí mo rí. ẹ yà á pápá tó bá ṣí èyí. kẹ́ndì gbogbo ayé gbogbo kìràkìtà lókè àbáyé. àlọ́pàá náà rẹ̀ ó fi èmi kankan mọ́ mi dáná. five thousand naira. àwọn tó wọ àgbàlẹ́tù ìfẹ́ máa bẹ́ta àti tóní ló gbé jáde ó kọjá àfẹnù ẹ lọ́ra ti yí. ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri nínú relationship láàrin ọkùnrin àtọ́bẹ̀rẹ̀ kẹ́tìyà àgbọ̀ ọ̀wọ̀ta wòwòta. bàbá lẹ́yìn tóbi tó ti ká bọ̀ ní gbígbóná tíjà ń bá sọlẹ̀ tó ní ká jí tíjà ń fìdí ẹ wá ń gbà yẹ lọ́wọ́ aláyà. kábà yòówó bàbá bàbá tá à ń pè ẹ̀sà ẹ̀ ní fúnfún gbọ̀n èmi náà ò ní eight minutes la máa jẹ èmi tábà ẹ jẹ́ kí n ká iṣẹ́ ẹ wò iṣẹ́ wà lára mi yìí ò ní kí n má tún lè sọ̀rọ̀ mi ì lè pàdánù kan méjì sí bọ́ọ̀ lọ́rùn. chẹ́ẹ̀tì ló jọ lójú máa kẹ́ sí méjì. èmi rẹ̀. gbogbo àríyá gbogbo ìgbádùn gbogbo ariwo kókù lélẹ́ ìbàbà ìjà iṣu inú ẹ̀ wà mọ́ra ariwo tí ò ṣe pa síta sinimá titun yìí ló jẹ́ ó ní kẹ́ra kẹ́wò kọjá fẹ́nu oyin sá ìtìlẹ̀ kò dùn bá rọ́ọ̀kì àmúṣọ. ìjẹba bọ́lájà àmúṣọ Mr Latin tampa president worldwide àti sọlá oyèdélé tààrẹ ní bọ́lájà àmúṣọ Mr Latin ìdájọ́ àdékọ́lá ẹ̀ẹ́dẹ́gbẹ̀mí ìjọsìn ìdájọ́ ọjọ́ yòólùtọ́lá ìrètí ọ̀sán yẹn ní ìyẹn jíbóyè kiss tonight ọmọlábí àjàsà tóbi adégbòyèga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ìtàgbé àkọlé ẹ̀ ní jíjẹ́ ìsọ̀tàjì nínú english ó ti jáde báyìí marketed and submitted by agbálẹ́jọ inspirational marketer timax films for olú city ani arena shopping complex bọ́ládé òṣèlélẹ́ yìí a plus standard motion pictures àti kẹ́ni climax lárẹ́nà òṣèlélẹ́ ló ń distribute ẹ̀ sinimá titun wíjẹ́. sọ́dà kún olówó láàárọ̀ kọ́ wá di lálẹ́ kọ́ táàrẹ̀ wá yàwé. Ah! tẹ́ wò ó ẹ gbà pé nǹkan jókòó láti ṣètò nọ́ọ̀sẹ̀ pàdé ìpàdé ó ti jáde tètè lọ ra ti yín o. ẹ̀yin ọ̀rọ̀ ní káró ká tó ṣòun gbogbo. ẹ̀yin ọ̀rọ̀ ní káró ká tó ṣòun gbogbo.